hello Bobby risky life is risky ọlọ́run ò máa fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o Bobby risky o ọlọ́run ò máa fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o ẹnukóró nukú ẹ̀dá o ọlọ́run kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o ègbé ni fẹ́nikẹ́ni ìyẹn lẹ́ṣẹ̀ o tí ò ronú pé wàdà o ègbé ni fẹ́lẹ́ṣẹ̀ o tí ò ronú pé wàdà o. o oh, understand má lọ pokùnso tó bá tún kú inú náà ló máa wọ̀ nígbà ló ń dá ìjì ẹ ọlọ́run ò fẹ́ kó ẹ lẹ́sẹ̀ o òun ẹ̀sán onígbìngbé níbẹ̀ ni o ẹ bá sọ fún bàbá rísù pé kó nígbà ló ń dá ìjì òun ẹ̀sán kó ronúgbìwàdà kó ló ń kọ̀ dá ìjì dáàsọ gbogbo nǹkan tó ń fèsì ẹ tó bá ronúgbìwàdà ẹ ó máa jèrè ayé bọ̀ bá ronúgbìwàdà ó. Oh ẹ sọ pé àparò àparò kò ronúpìwàdà ló ṣe parò alárùn kò máa fákò ẹlẹsẹ o bọ̀bí rísíkì o ronúpìwàdà o alárùn kò máa fákò ẹlẹsẹ o gàngàn.